دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فهو ما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò tí ó ń dé sí etí ìwọ wa tí a pè àkọlé rẹ̀ ní ìpè òdodo tí alhaji wa shamsuddin shitu hafizahullah tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí wọ́n ní kí ládàá rẹ̀ lọ́mọ bàbá wa àgbà ṣítù ṣótáyọ̀ ní abúlé sẹ́ríkì ògúnmákin tá a mọ̀ sí bàbá ẹlẹ́rọ àwọn ustaadu wa àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ní al ishaq abọlọrẹ muhammadu awal tí wọ́n jẹ́ ìmáàmù ní masalasi da'watul haqqi central mosque ní lẹ́mẹ̀ẹ́ ní ìlú abẹ́òkúta ẹ máa bá wa ká lọ. alhamdulilahi wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa asxaabihi wa taabiciina lahum bi ixsaani ila yawmi diin. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوكوا كوكو فمالون الحمد لله أن يولون أبا جاري كوكو يولون أبا àbí ọlọ́run ọba kíbọ̀ tó bá ṣe àlékún ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alayhi wa sallam. òun náà ni àfáwà àgbà òun gangan náà ni ẹnìkan ṣo ètò lẹ́tọ̀ọ́ ká máa pè ní oníwàásí àgbáyé nítorí pé òun náà ni ẹni tí ọlọ́run ọba rán sí gbogbo àgbáyé lápapọ̀ kò sẹ́nìkan tó tún tọ́ tó tó tó yẹ ká tún pè ní oníwàásí àgbáyé àyàfi anábà muhammad nìkan sallallahu alayhi wa sallam tíyàn kan bá ti ń pera rẹ̀ bí àbí wọ́n ń pèyàn bẹ́ẹ̀ eléyàn ń sí pé wọ́n ti ń ṣe àfitì ìròyìn ànábì sallallahu alaihi wasallam sára irú ẹni bẹ́ẹ̀ náà nìyẹn àbí kálù náà ń ṣàfitì àpèmára ìròyìn ànábì sára ara rẹ̀ afáwọ̀ àgbà oníwàásí àgbáyé Muhammad bin Abdullahi sallallahu alaihi wasallam bákan náà ń bẹ ọlọ́run kó má ṣàbọ̀ àṣàlékún yọnu rẹ̀ fún àwọn edas eh, ẹlòmíràn rò pé àwọn edas tá à ń sọ ní àwọn tí wọ́n fìyàwó lẹ̀ sílé fọmọ́ lẹ̀ sílé tí wọ́n gbàgbé kan lọ báyìí nísìnyí tí wọ́n ti wá pẹ́ lẹ́nu ẹ̀ rẹpẹtẹ fa rárá o àwọn eléyẹn kọ́ àwọn tá à ń pè láwọn elders náà ni àwọn sahaba kì í ṣe ìwọ tí aṣọ ti yẹ kákò lẹ́yìn tó ní zúdù ló ń bá káàkiri tó wá ń pè léyìn ní pé wọn náà jẹ́ elders kì í ṣe ìwọ tí wọn náà wà kíkan mọ́rí tó ń pè ń fìlà tó wá ní ẹ̀dà níwọ náà àwọn elders òun náà ni àwọn sahaba àwọn aṣíwájú lélẹ́yìn àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n àwọn olùpáyà ọlọ́run olùpọ̀fin ọlọ́run ọba máa àwọn tí wọ́n nífẹ̀ẹ́ sunna anabi sallallahu alaihi àti gbogbo ẹni tí bá ń ṣe kì í ṣe wọ́n tó níkórira sí sunna anabi àti ahlu sunna kì í ṣe wọ́n tó níkórira sí àwọn tó wá ń pera náà ní ẹ̀dá ń bo lọ́dọ̀ ta ni kò lè àwọn sàhábà yìí náà ni àwọn sí àwọn nínú àmì kójọ kó má ṣe baba Yorùbá ní àǹbí ọlọ́run kó jọ kó ṣe àwa náà ní onímọ̀ kó ṣe ní tẹ́ǹgbọ́ wa náà lé ní mímọ̀ àtàwọn ọmọ yín àtàwọn ọmọ ẹnìkan kan wa náà kó dẹ̀ máa ṣe wá lé ní mímọ̀ lásán kó jẹ́ ká tún gbọ́ àgbọ́yé ẹ̀sìn pẹ̀lú rẹ̀ àgbọ́yé náà ni tó ń rú ìgboro gbùrùgbùrù láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ sí ju sórí afẹ́fẹ́ àdẹ̀ ní ṣaláìsọ mm, ọ̀ràn yẹn ni àfi ká sọ à ń bẹ ọlọ́run kọ́ lọ́n jẹ́ kẹ́yìn náà gbọ́ kẹgbà kẹ́yìn náà lè ṣàtúnṣe bí alikamalu lillah ọlọ́run lọ́ba tí ó pé àwọn ẹ̀dẹ́ èèyàn á níbi tá a kù sí lọ rẹpẹtẹ ọlọ́run jọ gbogbo ibi táwa náà kù sí ọlọ́run tún wá ṣe ń bẹ̀ o ibi tẹ́yìn náà kù sí ẹni tẹ́ ń gbọ́ wá àbí ọlọ́run kó jẹ́ kẹ́yìn náà lè kọ́ ọlọ́run kó bá wa tún ẹ náà ṣe ń bẹ̀. a tún kí ń káàbọ̀ lónìí sórí ètò wa ní àwọn àsìkò kéékèèké tá à ń láǹfààní àti fi páàsì àwọn mẹ́sẹ̀gì wa yìí kọ́lọ́njọ́ kó lápá láàrin kankan wa. àmín ẹ tẹ̀lé mi ká lọ lónìí lórí zakatul fitri kí là ń pè bẹ́ẹ̀ kí ni zakatul fitri naam. zakatul fitri wajibatun ala kulli muslimin. zakatul fitri ó jẹ́ ọ̀ranyàn lórí gbogbo mùsùlùmí tó jẹ́ aláwẹ̀ nínú oṣù ramadan n tá n pè bẹ́ẹ̀ náà ni táwọn bàbá wa ń pè ní jaka eléyìí yẹn kò rújú kò dàrú gbogbo èèyàn náà ló sábà ti mọ̀ láwùjọ wa zakatul fitiri bá a bẹ ṣe ń di pé wajibatun ala kulli muslimin yamliku ma yufaddilu an kutila ilatil indi wa yawmihi. mùsùlùmí tí zakatul fitiri ṣọ̀ràn lórí rẹ̀ ó náà ni mùsùlùmí tó ní tó fẹ́ jẹ níjọ́ ọdún sẹ́ríkù islam ọlọ́run ọba la yukallifu Allahu nafsan illa wus'aha wọn tápá wa ò ká ọlọ́run ò ní làbọ̀ wa lọ́rùn kò sí ní tá ń pè bẹ́ẹ̀ nínú ẹ̀sìn pápá ò bó jẹ́ kó jẹ gbèsè àfi kó yọjáka rárá o kò sí ìjẹgbèsè yọjáka nínú Islam ẹni tó bá nágbára tó ní tó lè jẹ níjọ Eid tó tún lè ṣẹ́kù fún àtìyàwó àtọmọ irú èèyàn báyìí ọ̀ràn yan ni fún kó náà yọ zaka torí pé n ta fẹ́ kí zakatul fitiri yìí ṣe a fẹ́ kó kó tún fi dun àwọn ẹbí mi nínú kó fáwọn ní táwọn lè jẹ lọ́jọ́ yẹn nínú tọ́lọ́wọ́n fún un tó ṣẹ́kù lọ́wọ́ rẹ̀. وعن ابن عمر رضي الله عنهما لتدى فوق ابن عمر رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر ó ní anabi sallallahu alayhi wa sallam ó ṣe zakatul fitiri tá a mọ̀ sí jákàyè ó ṣe tó dẹ̀ ní kápá láti yọ zakatul fitiri zakatul fitiri yìí sọ́ọ̀rù kan ni kí là ń pè ní sọ́ọ̀rù sọ́ọ̀rù náà ni arba'atu amudadin òun ni múdù mẹ́rin sọ́ọ̀rù kan òun ni múdù mẹ́rin. afáwa àgbà abdullahi bin umar radiyallahu ta'ala anhu anihuma ó ní ànábì sọ pé ọ̀ràn yẹn ni kẹ́ni tó bá gbáàrẹ̀ tó ní kápá tó ṣẹ́kù fún tó jàjẹ́ ṣẹ́kù ẹ pé islam kì í ṣe ẹ̀sìn bámbám layó àwa ò kún mọ̀ pé bí ń pọmọ ẹnìkan kan ẹ̀yin ní lọ́wọ́ lónìí ọlọ́run ọba ló fún yín ẹ má rẹ̀ dá mi náà pin ẹ̀yin náà jẹ́ kí ni wọ́n dùn látara tiyín ẹ má bínú bóyá ẹ mọ̀ ni owó tọ́lọ́run bá kó fún yín tẹ̀yìn ní tó ṣẹ́kù yẹn ẹ̀yin ní kọ́kọ́ lẹ ní torí àwọn ẹlòmíì táwọn ò ní lọ́lọ́run ṣe jẹ́ kó pọ̀ sọ́dọ̀ titi yín tó bá ti wá pọ̀ lọ́dọ̀ titi yín báyìí àfikẹ́ ẹ̀yin náà jẹ́ kẹ́lòmíì dùn látara yín torí pé ọlọ́run ló fún yín o tẹ́ ẹ bá lò dáadáa àtúbọ̀ tán yẹn á dà o àlùbáríkà gùn o tẹ́ ẹ bá lò dáadáa tọ̀ ẹgbọ́n tó ṣẹlẹ̀ sáwọn ẹni tàná kò ṣeé kó o àbí ọlọ́run ọba kó jọ gbogbo ẹni tọ́lọ́run ọba ti fún àdánwò tí òfin ní nímọ́ àbí ọlọ́run kó má gbé bẹ́ẹ̀ nìkan. farada rasulullah sallallahu alayhi wa sallam zakata alfitri ala ọ̀ràn yẹn ní lórí ẹni tó jẹ́ ọmọlábí àtẹrú láti yọ. wàtàkàrí wàlẹ̀ ń fa. ọkùnrin àtobìnrin. wà á sọ́gìrì wàlùkẹ́bìrì mìíràn mùsùlùmí. àtàgbàlagbà àtọmọdé nínú olùgbàgbọ́ òdodo irú nǹkan wo la fi ń yọ. tọ́ àmín tamarin. dàbínú òun ni tó gbajúmọ̀ lọ́dọ̀ wọn nílẹ̀ lárúbáwá lásìkò gbà náà. ṣàìrì náà jẹ́ nínú àwọn oúnjẹ tí wọ́n máa ń lò ń gbà náà riwaya hadithu mi ní akiti ó dárúkọ àwọn oríṣiríṣi àwọn ìran oúnjẹ yẹn tó yẹ kí wọ́n máa fi ń jọ jákà ní àwọn ilẹ̀ lárúbáwá àwọn olùmọ̀ wa ní aglabu kútil balad òun náà ní tíyẹn máa fi ń jọ jákà nílùú títí wa alápẹ̀rẹ̀ ìrẹsì pọ̀ ìrẹsì ṣe yọ jákà ẹ̀wà ó ṣe yọ jákà àwọn tábà ti ń wọ̀n èèyàn kì í fi ẹran yọ jákà ẹran wà lọ gbé ẹran sínú kínní múdù ah rárá àwọn nǹkan wíwọ̀n tó ṣe tó ṣe rò jẹ tó ṣe é jẹ kì í ṣe ẹran a lè gbọ́ pé ànábì lu ẹran bákan náà gàrí ó ṣe jọjáka sẹ̀mó ó ṣe jọjáka wheat ó ṣe jọjáka èlùbọ́ dúdú àbí funfun ó ṣe jọjáka gbogbo orú àwọn kan báyìí tẹ́ ẹ lè yọ tẹ́ ẹ dẹ̀ máa gbé fún yàn ní ọjọ́ ọdún kọ̀la àbí làárọ̀ ọjọ́ ọdún. wà á mara bí ha àǹtù àdá kọ́bìlà kòrójì náà sí làṣọlá. hadithi inú sọ́yìn bukhari àti muslim ló wà anábì pàṣẹ pé kí àwọn èèyàn yọ jáka yìí sọlá sọlá kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí jáde lọ sí eid. jáka tó dáa ká yọ ni ká tó lọ sí eid. ẹ̀yin lè ní ọ̀rọ̀ ń bọ̀ lórí ọ̀rọ̀ tí ń náà o àwa ò mọ bí tẹ́ ẹ ti rí tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí í sọ pé ẹ̀ ń há àpòwé fáwọn èèyàn ẹ̀ wá ń há ìwé kan fún wọn ní eid ẹni kan máa fi jáka wọn sínú ẹ̀ ẹ̀yin náà wá gbígbèdé kẹ́ ń sọ lórí rédíò lórí tv ẹ̀ ń ànáṣẹ́ ń sẹ́ndẹ̀ sórí facebook sórí whatsapp group káàkiri pé iye báyìí lówó jáka ẹni tó bá fẹ́ lò rẹ̀ sí iye báyìí anábì náà mọ̀ pé ó wà sallallahu alaihi kò lówó ni jáka àtowó dúó lọ́tọ̀ àbí zàkà àtowó dúó lọ́tọ̀ zaka tó ń jẹ lélẹ̀ yìí pọ́jọ́ ọdún yẹn náà dẹ̀ ni ẹ má rò pé ẹ̀yin fẹ́ mọ̀ṣọ́ ju ìyá ọ̀ṣọ́ lọ ẹ̀yin wá ń ronú pé ẹni tẹ́ gbé rẹ̀sì fún kí ló fẹ́ fi jẹ́ àná gbé rẹ̀sì fún yàn ẹ tún béèrè kí ló fẹ́ fi jẹ́ tẹ́ bá ní kápá ti fún ni tó fẹ́ fi jẹ́ fún sí eléyẹn náà kì í ṣe ìwọ mi bá bilẹ̀ sàn ṣùgbọ́n kẹ wá mú un tàn níbi ti sọ tó wà lákọ́rẹ̀ nínú ẹ̀sìn tí déédéé sọ ó sọ wáhàyà min Allah subhanahu wa ta'ala ẹ̀rí ni látọ̀dọ̀ ọlọ́run pé kó sọ pé kó rí báyìí bá a ṣe fẹ́ ṣẹ̀sìn rẹ kójúwe rẹ̀ ẹ̀yin tún wáá fẹ́ mú yẹn tún fẹ́ darí ẹ̀ kúrò níbi oúnjẹ al-aslu níbẹ̀ gangan ni oúnjẹ ah. kódà ń ta bá gbé zakatul fitiri fún ìgbàláàyè wà fún ẹgbẹ́ ráìsì bíi kẹmẹ́rin fún títí tìyàwó yẹn àti tàwọn ọmọ yín ìgbàláàyè wà fún kó tà nínú ẹ̀ kó fowó ẹ̀sìn tó fẹ́ fi jẹ́ abẹ́ ẹ̀gbọ́n ni ló ní so gbogbo eléyìí nísìnyí pàtàkì láti pé kẹ́ ẹ mọ̀ o kẹ́yìn wá lọ sọ pé ẹ̀yin ẹgbẹ́ kan ẹ̀yin ìjọ kan ẹ wá ní káwọn máa wá lo owó lónìí instead of oúnjẹ tó bá tún wá padà yá kó tó tọ́dún tó ń bọ̀ bóyá ẹ tún bá ti sọ di pé kán máa lo aṣọ ẹ tún lè sọ di pé kán máa lo fìlà ẹ tún lè ní kán máa lo bàtà káwọn yóò bá lè rí nǹkan fi ṣọdún bídíà ẹ̀wọ̀n ọ̀nà ni àbí ọlọ́run bá kó jọ kó ṣàánú wa ẹ já gbọ́ràn ká tẹ̀lé òfin ọlọ́run à ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ zakatul fitiri tá mọ̀ sí jákàyè ní ọ̀la nǹkan ànàfẹ́lẹ̀ ọmọrí bàkàyà àbí ọlọ́run bá kó má ṣẹ̀jọ́ kó túbọ̀ ṣe wa kù ju àsìkò yìí náà lọ kó fún alẹ́mi gígùn àti àlàáfíà ara kó jẹ́ káwọn tá à ń sọ yìí lápáárẹ́ láàrin àwùjọ wa tá là ń kó jákà fún báwo la ṣe ń yanjú rẹ̀ eléyìí náà ń bọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ wa eléyìí tí ó ń bọ̀ lọ́la subhanakallahumma wa hamdik ashhadu ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì aláǹfààní àti pẹ̀wọ̀n ustaad yìí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn o oh eight o oh three five seven five one four six six.